وبارك على محمد وعلى آل بيت الله أزواج وذريتك كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته لاتي بي bí مار márùn-ún bá ń ṣe ń kó nínú àwọn àkíyèsí lórí òfin ọba adẹ́dàá subhanahu wa ta'ala kan bẹ́ẹ̀ ni a kó sínú omi a kó nínú Rajab tó jẹ́ oṣù ọ̀wọ̀ a bọ́ Sha'ban. àmà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ lórí rẹ̀ akó nínú Sha'ban àwọn sinú Ramadan bá ṣe parí Ramadan látàn látún kó sínú àwọn oṣù hajj torí oṣù hajj bẹ̀rẹ̀ láti inú Sha'wal tàfi wọ Zulqada tó tún jẹ́ oṣù ọ̀wọ̀ míì tààtún fi bọ́ sínú zulhijjá mi inshallah a tún bẹ̀rẹ̀ ọdún náà pẹ̀lú oṣù muharram làṣẹ ọ̀bọ̀díyà pọ̀ ìyẹn ìmú ìjẹ́ ẹrú fún ọba adẹ́dàn Allah subhanahu wa ta'ala ó pọ̀ nínú gbogbo àwọn àsìkò yìí tó jẹ́ pé a ronú jinlẹ̀ lórí rẹ̀ kí oríire àwọn àsìkò náà kó fòwárò ní tí a ṣèlàkà ilẹ̀ lórí ní orí gbogbo àwọn àsìkò yìí ó ní at-taslim wa inqiyad li awamirillah subhanahu àti tẹ̀lé àṣẹ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó dẹ̀ jẹ́ yí pé kò lè ṣeé ṣe fún ẹ̀dá kí ó jẹ́ tí ọlọ́run ọba wà á fi fún ní ẹ̀san rẹ̀ àfi tí nǹkan méjì tó bá pẹ̀lú ẹ̀ kí ni àkọ́kọ́ ikhlasu níyà. E níta ń ṣe à ń ṣe ni láti fi wójú rẹ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan ikhlas ìdá olójú méjì ni ikhlas Allah subhanahu wa ta'ala bil ibada wa ikhlas nabiyina sallallahu alayhi wa alihi wa sallam bil mutaba'a àti ìṣòjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ṣe ìṣiṣẹ́ ń tẹ̀lé ní gbogbo tí a bá lè ń ṣe nítorí tọba rẹ̀dà Allah kí ni ẹ̀kọ́ kẹta ẹ̀kọ́ kẹta ni istihdar yawm al-qiyamah ìmá jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ wa ń gbogbo ìgbà wípé ọjà yìí ń bọ̀ wá tú àálọ̀ jábọ̀ ńjọ́ kan kí n láà jábọ̀ eléyìí náà ni ó bí ẹ̀kẹrin ó ní kí ni ẹ̀kẹrin ọ̀hún iqbal li ta'ati Allah ìmá ṣe ìdojúkọ nínú gbogbo tí wọ́n bá ṣe pé kéèyàn tẹ̀lé òfin ọlọ́run bọba dẹ́dọ̀ Allah subhanahu láì ṣe kí ni láì fi àwọn àsìkò láì fi ṣòfò ìgbáradì ìkóraró dáadáa lórí ẹ̀ bí àwọn ẹni eré tó kọjá bó ṣe ní ọ̀ṣẹ̀ṣẹ̀ masalan òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n dèrè lọ́wọ́ Sayyidina Bilal radiyallahu anhu wípé ìgbà tí wọ́n Jibril conduct me alayhi salam ráńdù ọgbà àlìjánà mo ń gbúrò ẹsẹ̀ mo wá béèrè kí ni ẹsẹ̀ ta ni mo ń gbúrò rẹ̀ ó sọ fún mi pé ẹsẹ̀ rẹ̀ Bilal ni kí ni tó máa ń ṣe Bilal òdìrà ánú ó ní mi rí nǹkan tí mo máa ń ṣe ju wípé gbogbo ògbà tí. mo bá ti ní bùkátà sí kí n ṣàlùwàlá máa yan ó kéré jù rákà méjì máa yan ètò bá rọ̀ mí lọ́rùn nínú àwọn àdáwáfẹ́ ó ní gbogbo ìgbà eléyìí làṣẹ ó ó béèrè fún asmo kéèyàn ní ìdíra ìkóraró ìmú ọkàn lérí òfin ọlọ́run ọba. nínú ẹgbà wa mi ó sọ wípé kò sí ìgbà tí mo pèrun kó tó di wípé agbérun yẹn dúró máa múná fìlà àràkà méjì wá. aisha duha mi kèé já létí àsàrò sahih rákà mẹ́jọ mi ò kì í já létí níjojúmọ́ àṣẹ eléyìí ó ní bùkátà sí azmu ẹ̀yìn wípé kí wọ́n wá resolute lórí ìtẹ̀ǹpẹ̀lẹ̀ máyì mú òfin ọlọ́run ọba ṣe kìí ṣe wípé ká ṣe díẹ̀ ká díẹ̀ ká díẹ̀ ká díẹ̀ ìdúró déédéé lórí òfin ọba adẹ́dàá subhanahu wa ta'ala. torí àìdúró déédéé àṣetán máa ń rápálá wọbẹ̀ tí ó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan téèyàn ti ń kó bọ̀ ó lè tara rẹ̀ bì wo ó òjíṣẹ́ ńlá Allah subhanahu wa ta'ala ló fi pé àkíyèsí wá sí amúwá arábìnrin kan wà nílùú Maka ìlú alápọ̀nlé ìlú Maka ó máa ṣọ́ ohun gan tá a bá hun ṣọtán ṣe bí ká lò tàbí ká tà ní ṣùgbọ́n tó bá hun tán bó ṣe máa ṣọ́hun tó yóò wá bẹ̀rẹ̀ sí máa tú palẹ̀ Allah kí ni eléyìí fi yé wa ó fi hàn wípé ọpọlọ rẹ̀ kò ṣe kí ni kò pé Allah subhanahu wa ta'ala wá ń pè àkíyèsí wá sí wala takunu naqadat ghazlaha min ba'di quwwatin ankasa ẹ má ṣe dàbí ọmọbìnrin yẹn o ọmọbìnrin tó jẹ́ pé nígbà tó hun aṣọ tán instead tá a fi lò ó tí ó fi wúlò fún wa òun tú palẹ̀ ni ẹ̀yìn ìgbà tí ẹ bá ti dúró déédéé lórí ìsìn ọlọ́run ọba tán kàrà tí ẹ má di ẹni tó ni ara tó fi jẹ́ wípé gbogbo dáadáa tẹ́ǹ tí wọ́n ń ṣe bọ̀ yóò wá bí o tó ń túmọ̀ sí pé kí ni al-iftiqama li awamirillah ìdúró ṣinṣin ìdúró déédéé ní gbogbo ìgbà ó pàtàkì lórí gbogbo ẹni tí ó bá láwọn ń ṣègbìyànjú pé kí ọba adẹ́dàá gbà wọn lẹ́rú ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀rẹ̀ táwọn èèyàn bá ń wò pé ah ó pọ̀ jù ẹ jẹ́ kó máa yé wọn wípé marking scheme sí lọ́wọ́ wọn o ọwọ́ ọba adẹ́dà ló wà torí um, tí à ń ṣe yìí àmì um, tí ọmọ abáyọnu rẹ̀ pàdé ń bẹ̀ so ló fi pàtàkì ní gbogbo kí olùgbìyànjú kọ́ máa èyí ni wípé Ah, ìkẹrẹ ìkọlẹ kó bá wọn ní gbogbo gbà kí ọba adẹ́dà kọ́mọ́sà kó aró lórí rẹ̀ eléyìí ó ní bùkátà sí àdúrà náà ló fi jẹ́ pé nínú àdúrà tí Allah subhanahu wa ta'ala tọkọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam náà ni rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab má jẹ́ kí ọkàn wa o má jẹ́ kó yẹ̀ o lẹ́yìn ìgbà tí o ti fi wá mọ̀nà tó wá sí gàgà ìkẹ́ rẹ̀ bọ̀ wá eléyìí pàtàkì ní gbogbo wa kí ẹ máa kún fún dọ́à òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa alihi inú dọ́à tó máa ń ṣe náà ni pé Rabbana Allahumma ya muqallibal qulub thabbit wọ́n bá dẹ́dà bá tó pé ìmọ̀ yí ọkàn ẹ̀dá ní bọ́ bá ṣe wù ni fi ọkàn tèmi rinlẹ̀ lójú ẹ̀sìn rẹ̀ eléyìí pàtàkì fún wa ní gbogbo ìgbà tí máa ń jẹ́ kí eléyìí ó rinlẹ̀ fún ẹ̀dá bíi tọ́lbẹ̀lẹ̀ eléyìí kò sí kéèyàn má kẹ̀rẹ̀ láti máa wá ìmọ̀ ní gbogbo ìmọ̀ lórí pé báwo ni ìyá ọlọ́run ọba ò ṣe ní jẹun ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíyàmù ilmu nafi nígbà tí a bá wá wá ìmọ̀ ìtàn ìmọ̀ lò ó láti fi wojú rí ọlọ́run ọba nìkan kì í ṣe wípé láti fi lọ́ǹṣì ara wa tàbí pé àwa náà fẹ́ jẹ́ star eléyìí pàtàkì ní gbogbo ìgbà lópin ìgbà tí à ń bá ti ń ṣe léyìí àwa máa kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar ìmọ̀ abẹ́lọ́wọ̀n ọba yìí pé ibi tá a bá kù sí nígbà tá à ń gbé àwọn ẹsẹ̀ yìí kọ́lọ́wọ̀n ọba máa ṣàforí jìn wá òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tí ó fi kọ́ wa nínú tó fi kọ́ wa jù náà nìyẹn kí a má gbójú léṣẹ́ wa ká máa gbára lé ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala pẹ̀lú kí ni pẹ̀lú tawba àti kasfatul istighfar àti iqbal ila ta'atillah kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó fún wa rúre torí ríru ẹni kí ẹ jẹ́ mùsùlùmí ẹni tí ọba jẹ́ tí bá ṣe mùsùlùmí gẹ́gẹ́ bá ṣe máa ń san gbogbo gbà ó ti pọ̀ fún ti rò fún kó kàn kú kó gúnlẹ̀ sẹ́bù tí òfurufú ọba tó ṣe wá ní mùsùlùmí à ń bẹ̀ kó jẹ́ ká tán lérí Islam kó wá jí wa pẹ̀lú àwọn tí wọ́n mú islam wà jábọ̀ kó má dáṣẹ́ ah, wa lò aláyà akíwákú àṣekù ọdún adẹ̀kú akíwákú ìmúra omi ibi tí a bá kù sí ní ètò ti kọjá kọ́lọ́hún fún wa ní agbára àti túnṣe ní ètí ń bọ̀ kí ọ̀rọ̀ wa máa jẹ́ ọ̀tún ọ̀tún níwájú ọba adẹ́dà kò sí bá a ṣe lè rí eléyìí ṣe àyàfi pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ kí ọlọ́run ọba mọ́sà àgbàṣe fún wa kó máa fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo ní gbogbo ìgbà kó fún wa ní agbára àti tẹ̀lé kó fi tí iṣẹ́ òdodo hàn wá ní gbogbo ìgbà ní bùtùlù àti irọ́ kó fún wa ní agbára àti sákúrò nídìí rẹ̀. نعم يا أبا خديجة ماذا إنك من السؤالات نعم. السلام عليكم سلام وعليكم السلام ورحمة الله وبركاته نعم. جزاك الله خير سلام وأنت نعم كما أقول بحاجة نوني إبادة آمين نعم أواتي أواني بيري سو أونك دي إن شاء الله نمبر 1 2 3 4 okay 5 6 7 8, 9, 10. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مغفرة. يا شيخ. أبيك. Please, if one has a uh, blood sister who has apostated mm. and she is marrying, what? Um, Married to um, an apostated person or a Muslim person? She is marrying to a Christian now. I do. Now. What what can one do? Or does one have, have any role to play? Yes. One of the things one should do is to carry the battle to the main person himself. Because the woman is mudaf ilay. Uh, but uh, uh, mudaf is mudaf, she's and the, the, woman, the husband is mudaf ilay, to face the husband himself. What is Christianity? Is there any need for anything like that again with the Bi'sa of Muhammad sallallahu alayhi wa وسلم? Is there anywhere where Jesus Christ sallallahu alayhi wa says that he has brought anything called Christianity? you know, it will require you to sit down and learn what is the basis of the Christianity itself. Uh, such that, inshallah, the man, uh, he will have crisis, spiritual crisis in his soul as regard that faith that will make him have you know, any look for any opportunity to look for out, a way out. One of uh, a very prominent person in this in Lagos state, a prominent Muslim, was tested with that kind of calamity. His beloved sister and daughter who happened to be in the university, UNILAG, saw a Christian who happened to be a worker for the father, a very diligent worker for the father. And uh, because of the attitude of many parents as regard the upbringing of the kids, because if you check this very well, everything will go back to the parents, the way they handle issues from the beginning. So, Amora's relationship developed between her and this uh, worker, employee of employer, employee of the of the father. It resulted in marriage. The girl said no. He, she went away with this man. Uh, but uh, some brothers felt that no, the, this is a big test. They were challenging him. What was the basis of his faith? In the end, he voiced out that if he himself, you just going to churches, it's not because he believe in it. Then the brother asked him, well, then why do you waste your time for something in the hereafter you will not have any gain from. You say, let's leave that. That's how they hung the issue. Then he, he had some problem, crisis. And uh, the a brother told him that, you see, this crisis is very is easy to is very easy to manage. You say, what do you mean by that? I say, well, if you can wake up in the night, observe some nawafil, inshallah, the problem will be solved. But you are not a Muslim. He said, what does it entail? He said, let me test it. I will become a Muslim and uh, try and do what you asked me to do. That's what happened. He became a Muslim. He did tahajjud for about a week or so, and uh, it was as if that was what put the problem there. The problem was solved. Then he made a statement. Kí ni àwọn Mùsùlùmí ń wá káná? Ṣé wọ́n ní tó báyìí ni wọ́n ń mess up ara wọn? That is, what, what is the problem of the Muslims? They have so many instruments like this and they're wasting their time. He became a Muslim. In fact, then I told, when I was told, I said they should, the father should now, to make you know that it's not hearsay, it is, yeah, it's not khabar mu'an'an, yani muttasil. You know, it's something I became involved in. I told the father, that, look, let us renew the marriage now because the two of them are Muslim and, uh, you know, so that we'll be able to seize the opportunity to make some dawah. That's what happened. Six months after, the man died as a Muslim. So he was very lucky. So it's not over until it's over. As a Talib al-Ilim, a Da'iyah, you don't you don't just regard that, ah, no. You will do hijra if hijra is useful. You will take the word to them directly if you have to. Some of them are very senseless or manage, uh, But you know, you have to, you don't have to relent in your effort. You have to be very, you have to make conscious and concerted effort and uh, to win not only her back now, but to win them back to the fold of Islam. It's very important. And may Allah make it easy. It's not, it's not, it's not something you do with little effort. It's with much effort. It may take some few years, but you don't have to relent. Mm. You don't have to relent. Mm. May Allah make it easy. Mm. I have one other question, sir. Now. Um, in a community whereby they have something they call Uh, they they have a ceremony. They have they it comes up every year within the Muslim community no. to raise money for the mosque. No. But some people believe it's maulid. Some says no, it's not maulid. Just uh, a, a, means of raising money. Can one participate in such? No, there, sh there should be categorical definition of what they are doing. Because the Muslim has to be clear what he is getting involved in. You know, is it Maulid? Is it, uh, is it fundraising? Uh, and how do we go about it? it? Must it have to be yearly or it has to be periodical? You know, we have to be very categorical about that. Uh, so that because a Muslim doesn't just get involved in anything. Well, a Muslim has to be very clear on what he's getting involved in. It's very important. Barakallah. Assalamu alaikum. Wa alaikum assalam. Um, ọjọ́ ìdì náà òjò rọ̀ náà kò jẹ́ kí aráyè jáde kírun náà so ǹjẹ́ a lè kó àwọn ará ilé wa jọ àbáwọn mọ́ wa pé kí a mọ́ṣáláṣí wa ẹlẹ́ẹ̀kejì ń ni pé. kó kálukú kírun lé náà because ìdí ọ̀sẹ̀ òní jùmọ̀ tàbí wákàtí kò irun wákàtí márùn lọ tójò bá ń rọ̀ tí wọ́n bá pèrún wákàtí márùn kí ni wọ́n ní kí mọ́ ẹ́rìn náà fi kún sọ́lù fi bóyó ti kún sọ́lù fi bí ti kún amúrò bá sí ìtì àkè má jẹ́ aláàlá ọlẹ́kùn fi dín ní mi hàrẹ̀ ọlọ́run ọba òfin nira fún wa nínú ẹ̀sìn. ká kó ní kálukú kí tiẹ̀ lọ́tọ̀. kó kí tiẹ̀ lọ́tọ̀ ká mọ̀ wá kírètì bí dáa. kálukú yànnà fúlà rẹ̀ ń lé. Um, ẹ̀sàkùnlákà ẹ̀ àwọn tẹ̀rí ẹ̀mú òbí ọ̀yàn náà fúlà àwọn lẹ́gàn rẹ̀ jẹ́ra wọn kàn pẹ́ran wọn lé kí wọ́n jẹ́ra wọn. wà á rí fún sọ́lá ní abal. náà. náà. ní eid ní eid eid ò ní tán yẹ tó ní masjid náà gbogbo wà tí yàn bá ti wọ masjid èyàn ṣe tẹ́ ẹ̀tọ́ masjid ọ̀nà yẹn ni because ẹni ilé tí yàn bá fẹ́ wọ̀ èyàn gbọ́dọ̀ sálámà sí nílé tẹ́yẹ̀tùl masjid ni sálámà sí ọba tó ní masjid ní Allah subhanahu wa ta'ala ọ̀nà yẹn ní tẹ́yẹ̀tùl masjid. náà ṣe lábẹ́ ṣé ó pọn dandan kí a rí ìmáàmù kó pa ẹran kí a tó lọlé lọ ẹran tiwa àbí. a ah, kàwé láàrin indil ulama ọ̀rọ̀ méjì ni lọ́dọ̀ àwọn àfa hmm. táwọn àfa sọ ni pé tásìkò yẹn bá ti tó àsìkò ìpẹran bá ti tó àti hmm. lè pẹran bó tó bá jẹ́ pé masjid eh, ìlú ni tó jẹ́ pé wọ́n kí ìdì hmm. ká dúró de ìmáàmù kò pẹran náà ká tó ló fi jẹ́ wípé òkò jíjù alálàájì ó ń lọ dún alálàájì wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ jùkò kí wọ́n tó pẹran láti sọ yí pé kí wọ́n mú sùúrù fún wọn kí wọ́n jùkò náà ká tó kírun àwọn tí wọn ò sí ní hajj ká tó kírun. lórí ìró táwọn obìnrin máa ń ró nílẹ̀ Yorùbá ń ta mọ̀ ni pé apá òsì làwọn obìnrin máa ń rorò sí tàbá wá rí àdèmọ̀ pé ká ṣe nǹkan lọ́wọ́ ọ̀tún nínú Islam ló dín lórí. kí obìnrin mùsùlùmí oró tiẹ̀ sápọ̀tù bó ṣe jẹ́ pé aago tiwa á gbé sápọ̀tù torí wọ́n ní ẹni tó bá fẹ́ tó bá rosápọ̀ tún ìrọ̀lẹ́ àgbọn máa ń tu sí nǹkan mi ọkọ̀ máa ṣe ìyẹn fẹ́ kọ̀ máa gba àwọn obìnrin wá gan mọ̀ bóyá àlè rosápa ọ̀sán ọkọ̀ òsì yẹn lọ́ti kọ̀m̀pọ́sì fún. ọlọ́run tó dẹ̀dà lólùfin rẹ̀ nígbà tó kọ́lọ́n tó dá ọ̀dẹ̀ sọ pé ká rosápọ̀ òsì tó dẹ̀ ti sọ fún wa látara bí sà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní pé tẹ̀yà múnú ìyẹn yìí pé ká máa ṣe nǹkan lọ́tùnlọ́tùn olóríire wá wà tó bá jẹ́ nǹkan ẹ̀ṣọ́ náà tí ìṣe nǹkan ìmú ẹ̀gbìn kúrò tọ́ba yẹ pé ìmú ẹ̀gbìn kúrò ní apá àlàáfíà ni a máa lò ìyẹn òsì ní ló fà á tí ectilaf tó wá lórí orin rírin yẹn pákó ṣé ọ̀tún ni ká lò ní àbí ọwọ́ àlàáfíà ni ká lò. Ah, Imam Nawawi rahimahullah rahmatawasiya wọ́n wò di position wípé ńgbà tó jẹ́ pé gbogbo nǹkan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlámù ọ̀tún ọ̀tún ni ká lo ọ̀tún but sheikh islam ibn Taymiyyah ni ara ìdọ̀tí la fẹ́ mú kúrò ah, òsì ló máa ń fi mú dọ̀tí kúrò so òsì la máa so ètò fẹsẹ̀ múlẹ̀ tó wà rájẹ̀ òun náà àbárin pákó òsì la torí pa fẹ́ mú ìdọ̀tí kúrò mm. arákùnrin sọ́rọ̀ number three. na the mic with the word okay asalaamu alaykum. wa alaykum salaam tula wa kaas. naam èèyàn kan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi ni pé kí ni reason tí ọ̀fìn ní kí ẹni tó bá fẹ́ pẹran kó má gé ìkọ́nú ẹ̀ kókó jẹ́ máa fa irun abẹ́ nígbà tí mẹ́wàá gbẹ̀yìn bá ti bẹ̀rẹ̀ tòmíṣà tó láti basic nípa reason yẹn mo lè máa mọ̀ ah. but i mean ṣé ah, reason ṣe. but nọ́ọ̀sù wà lórí rẹ̀. ẹ nọ́ọ̀sù nọ́ọ̀sù yẹn mo fẹ́ láti verify eh, fún. nọ́ọ̀sù reason yẹn mọ̀ sọ. ẹ̀hẹ́n ok ah, now. purification yẹn á fi wà total. irun kọ̀ọ̀kan tí wọ́n gé. okay lọ́lọ́run ọbọ̀ fi ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ẹ̀dá ah, gbogbo ẹwà ẹ̀ náà inṣàlá. Sáwọn alẹ́kùn sá. Wà alẹ́kùn sára ń eh. tọ́wọ́ ah. kẹsàn. Ọlọ́run kó bá alẹ́kùn dáadáa lórí yín sá. Àti wọ́n náà. Ẹ̀hàn mi sá. Àti gbogbo wa náà. mi sá ẹ̀sà mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa ni because uh, for instance ní country tawai àwọn agency government bíi custom tán ṣàlò uniform general FRSC ṣé mùsùlùmí lè ṣiṣẹ́ nírú àwọn kí opinion yín sà. ọba ní fi da Islam rẹ̀ sójà kankan. tí ọba ní da Islam rẹ̀ nù tí Islam rẹ̀ ṣì máa wà intact pẹ̀lú rẹ̀ afáyí fẹ́ ọlọ́run fẹ́ náà wà ọwọ́ sọ ǹkan um, ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nígbà tẹ́ ṣàlàyé pé ká máa ṣe nǹkan sí ọ̀tún ọ̀tún mo á rántí pé um, tá bá fẹ́ gbé ram tó bá fẹ́ so ó dà pé mo gbọ́ wọ́n ní ká so sí ẹ̀gbẹ́ àlàáfíà mi ò mọ bó ṣe correct. rárá tá a bá fẹ́ ṣe tàbá fẹ́ ṣe tawaf a ṣe ìtìbà a yọ apá ọ̀túnlẹ̀ wọ́n sọ pé ká yọ apá síso ṣe ok tàbá yọ ọ́lẹ̀ pé mo ní ká so sí ọ̀tún nọ́ọ̀sù kan ọ̀sọ́ yìí pé ká so síbi gangan ní important ni pé ká kọ́ba apá méjèèjì ṣó ti yé. and sáwọn wàlúkàn sọ̀rọ̀ ṣe kí a máa fi ohun tá a fi máa ń ka Quran. naam. Quran. ohun tá a fi ń ka Quran kọ́ jẹ́ ohun àrò ohun àrò èyí ohun àrò ní ohun tó jẹ́ wípé ó dùn but kì í ṣe entertainment kì í dẹ̀ ṣe tẹ̀fẹ̀ ẹni tó bá ń gbọ́ á fẹ́ pàǹtó ń ṣe tì láti gbọ́ ìyẹn ló rún àrò tó jíṣẹ́ náà sàásọ́làm sọ yí pé ká fi ka Quran kì í ṣe wípé ká wá mú ilé orin bí wọ́n ṣe ń kọrin nísìnyí ká wá máa lánàá ilé orin mọ́síkà kínní láti fi kọ Quran la. Lánàá. Hmm. sáwà nìta èèyàn kan fún mi ní application kan nípa forty hadith ti mọ́mù so bọ́jú wa ó ní English Arabic àti translation gbà tó wá ń ka Arabic yẹn ó wá ń ohun tó fi ń kà bí n pé ó fi ń ka bí n pé ń ka Quran as in just like pé ẹ tí ó bá sọ fún yàn pé hadith ló ń ka Quran lè máa ọ̀bẹ ń ka so mo fẹ́ bẹ́ẹ̀ pé ṣé ó wà loud kí wọ́n máa ka nǹkan bẹ́ẹ̀ hadith tàbí nǹkan míì pẹ̀lú ní pé yàn ka Quran tẹ́ńpé tẹ̀jú gbogbo ẹ̀ àti gbogbo kíní ló ń yọ ẹ máa ọ̀bẹ á ah, Quran lẹ́nu ẹ̀ ń ka. mímọ ó yẹ káwọn kan ní lọ́wọ́. pọ̀ jù náà ọkọ̀ wà mutawasit bọ̀dé lè ti pọ̀ jù. bẹ́ẹ̀ wàhálà kan sára ń tàn. èsì fẹ́ nípa obìnrin. náà. náà gẹ́gẹ́ bí a ti sọ wọ́n ní pé tí ọkùnrin àti obìnrin bá fẹ́ràn tó bá ti pé lẹ́yìn tó bá fẹ́ràn ayé tán tán méjì bá kún nínú sinmi tí tó bá ti tọ́ mi gàkíyàn máa tún padà meet gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Hmm. náà máa fẹ́ bẹ̀rẹ̀ ká ní pé ọkùnrin yẹn tó a ṣe pé ọmọ méjì ọdẹ nífẹ̀ẹ́ ràn síwájú kí ọkùnrin tó kú ṣùgbọ́n ìgbà tó ọkùnrin yẹn kú ìyàwó yẹn padà lọ fẹ́ ẹlòmíì tí tó bá di ijọ́ gbìyànjú àti àmọ́ sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ àkọ́kọ́ yẹn ló máa fẹ́ àbí ọkọ ẹ̀ kejì. ọkọ ọgbẹ̀yìn. tọ́ọ̀nù. ìbéèrè tèmi ni pé àfa àtẹ́kùn. tó bá fẹ́ kóra ró wípé kóun fi wà pẹ̀lú ọkọ àkọ́kọ́ torí kó fìlì pé ọkọ yẹn ó lẹ́sìn ó níwà ó jẹ́yìn rẹ̀ tó tán rẹ̀ but kì í wá ṣe wípé kó wá sọ pé òun fẹ́ kóra ró ní ìtọ́jẹ́ pé fìtínà ó ṣẹlẹ̀ sóun ti báyìí situation tá a situation ni wípé obìnrin tó jẹ́ ọ̀dọ́ tí ọkọ kú fún ó lè má gan tí ò bá ní ọkọ á fìtínà kún agbègbè tó ń tó ti bẹ́tà fún jù náà ni pé kó ṣe ẹ̀kọ́. kó lọ́kọ mi Allah subhanahu wa ta'ala irú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣírà ni àrí so ti yẹn náà ọkọ tuntun ó lè níbi tí onígbìyànjú sí tó fi máa bẹ́tà ẹni tó ti jáde láyé so ìgbìyànjú ni yóò máa ṣe lórí bí ọkọ bí ó ṣe ṣègbìyànjú lórí ìyàwó bẹ́ẹ̀ náà ló pọn dandan kí obìnrin kó ṣe ìgbìyànjú lórí ọkọ rẹ̀ níbi wọ́n ṣe dúó déédéé pẹ̀lú ọlọ́run ọba àti títẹ̀lé òfin súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn méjèèjì ọ̀gbọ́dọ̀ gbára wọn láàyè pé kí ṣètánì orí ààyè lágbègbè wọn láti fi da ẹ̀sìn anybody rú nínú àwọn méjèèjì lọ́lọ́run um, but ọkùnrin ló ní pàṣán lọ́wọ́ láti lò pé obìnrin padà so but àwọn méjèèjì gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ ni wa kadhalika ja'alna ba'dakum li ba'd fitna atasbirun náà wàá kò sọ̀rọ̀ mi. Ohun generally tí ó arrest the attention tí wọ́n fi mọ̀ yí pé ń tàn kìí ṣe ordinary or necessary tí ó kàn ní jẹ́ nígbà míì tí wọ́n ń sọ yẹn jú but bí wọ́n ṣe ń gbé kalẹ̀ kò jẹ́ kí etí gan ó látara wípé ìmọ̀ kọ́ máa jìtá tàbí kọ́ máa pe ọ̀rọ̀ dáadáa so n tá à ń fẹ́ ni pé kọ́rọ̀ jáde geere kó jáde dáadáa kó dẹ̀ jáde ní jáde tó yẹ pé kíkà àwọn tí wọ́n bá wà lágbègbè wọ́n fẹ́ lis ten sí i. bí kọwaa wá ṣe pé kákàdá ń ṣe fáwọn ká Quran <clears throat> sí náà wọ́n tún. ìbéèrè tèmi ni pé àfa pé onígbìyànjú tí gbogbo wa pé ni so akọ̀ọ́dí pé kọ̀ change àwọn nǹkan tó ṣe gbogbo gbìyànjú ẹ̀ kọ́ ó change change kò ṣe súnà mọ́ tẹ́lẹ̀ ó jò ṣá. ó jò náà. so kò ṣe sínú ọ̀bì tẹ́lẹ̀ mọ̀ so kí ni ìgbẹ̀jú àwa tàjẹ́ mùsùlùmí. a gbọ́dọ̀ fi a máa ń pákòkò a sì gàgà bò ó wípé kó má bàa jò kó bó ṣe máa kún padà a ṣègbìyànjú bó ṣe máa kún padà ẹyẹ tó ń gbìyànjú ni bọ̀tà àṣetán ti ráàyè rápálá sí ní ọ̀dọ̀ wọ́n wá ń jó táyà rẹ̀ so bá ṣe lé àṣetán jìnnà sí kí táyà ó ṣe é fẹ́ padà lágbọ́dọ̀ ṣe. Eh, kò sáà tí ò lè ṣẹlẹ̀ sí ló fi jẹ́ pé istiqama yẹn pàtàkì àkọ́kọ́ àdúà a máa bẹ lọ́wọ́ bá fún ní sojúdo wa e, tí ò ní tí ò yẹ sí pé òun gan máa torí ẹ àdúrà tá a ṣe fọ́ọ̀mà làkejì lẹ́yìn eh, ọlọ́run ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala láti tẹ̀ máa ń gbà àwa ní jìnnà sóun gan náà gbogbo àwọn responsibilities tá a mọ̀ yí pé wọ́n ń gbé fún tẹ́lẹ̀ tó ń bí ìgbìyànjú yẹn á tù ọmọ kò sí lọ́dọ̀ program láti wá sọ àwọn ọrọ lórí nǹkan kan tó lè yẹ pé ó fi àmọ́nà yẹn sí lọ́dọ̀ bọ̀tò òun ló fẹ́ jàǹbá àmọ́nà alátara bẹ́ẹ̀ ọpọlọ rẹ̀ ó sì padà ọmọ ṣe bí ẹrú so gbogbo àwọn gbìyànjú tá a ìyẹn pàtàkì agbọ́dọ̀ yẹnu bọ́ bá jẹ́ pé munakashat ni agbọ́dọ̀ ṣe munakashat pẹ̀lú ọgbọ̀tà but kìí ṣe pé ká yẹnu yíyẹnu yìí pé tọ̀ ó ti bá tiẹ̀ lọ́nu ká wá fi yẹn ṣe fi sọ̀rọ̀ sọ ká kọ̀sán ò lè ṣẹlẹ̀ sí kọ̀sán ò lè ṣẹlẹ̀ sí. na sáwọn ah, aláàkọ́ bí kéèyàn kọ ìwé dàbí bí a kò ṣe kan tó bá fẹ́ lọ́ǹṣì ẹ̀ kí ni ṣẹ̀rẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀. àmọ́ ah, tí ń jẹ́ lọ́ǹṣì. àmọ́ tí ń jẹ́ lọ́ǹṣì. ń tá a mọ̀ ní wípé ẹni tó fẹ́ kọ̀ọ̀kan yọkọ̀ torí gbogbo ń tà kọ́ á wà dúró níwájú ọba adẹ́dà láti rojọ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndàríkẹ́ àmọ́ ẹni tó dẹ̀ ń kọ̀wé bí ìgbà tó ń gbé ọpọlọ rẹ̀ sínú àwo ni wípé bí mo ṣe rí rèé o so ló fi jẹ́ pé ó gbọ́dọ̀ ṣe ìgbìyànjú kó make sure wípé ń tó nǹkan òdodo ni ló fi jẹ́ pé ìsìláàmù ò gbà ká máa kọ folklore àròsọ ọ̀rọ̀ tí ò ṣẹlẹ̀ lọ́lọ́wọ́n bá fi sọ pé mákànnì hadithan yuftara sórí kùránì yìí o kìí ṣe àròsọ ọ̀rọ̀ ni o tọ́rọ àròsọ ọ̀rọ̀ sí nínú ọ̀rọ̀ mùsùlùmí o ìtàn ni tó jẹ́ pé ó ṣẹlẹ̀ ní tó dẹ̀ ṣẹlẹ̀ yìí àwọn tó ṣẹlẹ̀ sí wà kátìrà rẹ̀ kẹ́kọ̀ọ́ ní islam fẹ́ ni so téèyàn bá tó bá yẹ pé ó ń ṣe ìwé láti fi tà á láti mọ́sálà iṣẹ́ ọwọ́ rẹ̀ ni tí ó jẹ́ mbẹ̀ bọ́t pa àwọn lọ́ǹchì àrí àgbọ́ pé àwọn afẹ́ ni eré kan wọ́n lọ́ǹchì ìwé àbí wọ́n lọ́ǹchì káfẹ́tì hmm. eh, tó ó ti di wípé afẹ́ fi tajà nù eh, tó dẹ̀ pé ó léwu. Hmm. ẹlẹ́ẹ̀kejì ah so ọkùnrin kan ó ti pa ìyàwó ẹ̀ tì ó ti tóbi ó ti over four months ń sìn so wọ́n sọ pé òun máa gba ilé fún un so wọ́n sọ pé ó pàtì pẹ̀lá nìyẹn pé òun ò fẹ́ má àbí wọ́n jà àbí ó kàn sá pàtì. ẹ ìjà wà láàrin wọn ìjà yẹn ti pẹ́ tó tíjà bá wà tó fi pàtì tó bá ti ń lo oṣù mẹ́rin ó ti over four months tó bá ti ń lo oṣù mẹ́rin koran hmm. ní ká pè jókòó kí ló fẹ́ ṣe ń bẹ̀ ṣé tọ́lák ló fẹ́ ṣe ni àbọ̀ fẹ́ pè padà tó bá ṣe pé tọ́lák ni kọ́ tọ́lák rẹ̀ torí kọ́mọ̀dì wípé a wá fi ọmọ yìí sínú wàhálà tí ó bí fìtínà mi torí ara ó béèrè kò dẹ̀ ní nǹkan míì ti ń jẹ ó dẹ̀ ní lẹ́vù tí gbogbo wa lè kóra ró máa now uh, wọ́n ti bí léèrè. ok so ọ̀rọ̀ méjì ló sọ ah. bọ́dẹ̀ ṣe ń bí léèrè ọ̀rọ̀ méjì náà ló tún sọ. kí ni àkọ́kọ́. nǹkan tó kọ́ sọ ni pé ó ní òun máa gba ilé fún ẹni ẹni tí wà ń àwọn òbí ẹ̀ ń sìn. ok so ó lóun máa gba ilé fún ok tí ó di december. ok pé bọ̀ tó bá gba ilé fún tó bá wù òun òun lè padà fẹ́ tó bá wù òun ó sì lè lọ́wọ́ kọ́ nǹkan méjì tó sọ ni bó ṣe ń sọ náà nìyẹn tó ń sọ nísìn ni pé òun ò fẹ́ má nísìn. òun tó sọ ni pé. dáa alẹ alẹ alimọsánbà kan ó ní òun ó gbalé fún dísẹ́mbà. bẹ́ẹ̀ni tó ń bá wa gbalé fún yẹn bó bá wọ òun ó fẹ́. Hmm. ẹ kí ni túmọ̀ ṣùgbọ́n ní ìsín o òun ò fẹ́ that's it. No, no. Uh, so sori àwọn issues yìí. No. Islam ò gbà yí pé kéèyàn fìyàn sí mọ̀ àlàkàn kọ́ máa rọ̀ jírodíro àìdá ọmọ tàbí bàbá tàbí ìyàwó tàbọ́kọ anybody ká sàn án láàrin àyànjú rẹ̀ kétékété mu àbí Islam ti fẹ́ nù kó lóko ọ̀la ṣẹ́díra ẹ sọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí ṣọ́n fẹ́ ní sẹ́nìs ọ̀rọ̀ December kan sọ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ October October October là ń sọ yìí ṣé ìyàwó ọkọ ìyàwó rẹ̀ ni ọkọ rẹ̀ ló jẹ́ ṣùgbọ́n ó ti kọ́ ní dìsẹ́mbà tó bá ráàyè olówó gbalé lòun fẹ́ ń wò bọ́yá ọ̀fẹ́ padà lòun sọ ni so that come off waste time ọmọ ọlọ́mọ rere pọ̀ lọ́dọ̀ ọba dẹ́dà kò kọ́ mọ́ níbì kan. ìkejì lórí tọ́lá fún náà ni so àwọn eléyìí wọ́n ṣègbéyàwó normal so tíṣẹ̀rí àfọwọ́sí but láti èyí tíṣẹ̀rí àfọwọ́sí ní jẹ́yàwó. gbéyàwó. <laughs> so láti ọjọ́ kẹta ó ní ọ̀rọ̀ wọn ti yíra wọn mọ́ bọ́tọ́bìnrin yẹn ti lóyún so ti ova ó ti close to nine months nsìn. wọ́n sọ̀rọ̀ ìgbà tí wọ́n ṣègbé àwọn olórí ọ̀nà ẹ̀sìn Islam wọ́n kò pẹ́ rẹ̀ jọ́kẹta tí wọ́n ṣègbé yẹn náà ni wàhálà ti dé but wọ́n ṣì wà pẹ̀lú ara oyún wá wò lẹ́tà àbí ń gbò ọ̀rọ̀ oyún oyún èèfò mayan distance ẹ̀ mọ̀. náà náà ẹ̀kọ́ ti ṣe ni wọ́n ti kọ́ ṣe ìranù àti nù wọ́n ṣe Ok. wọ́n ti ṣe àgùdù. ìyẹn ni ìgbéyàwó. láti gbà yẹn ló ti lóyún. ok wọ́n ṣe àgùdù yẹn ìyẹn ni yes. so wàlímọ̀ tún ní ká. wàlímọ̀ náà náà wàlímọ̀ ìgbà tó ṣe ọjọ́ kẹta tó ṣe wàlímọ̀ lọ́rọ̀ wọn ò yẹra wọn mọ́ right. so now sin ó ti close to nine months ìyẹn obìnrin yẹn but ó ń fún lówó oúnjẹ ó ń fún lówó oúnjẹ. kò súnmọ́. kò súnmọ́. for the nine mm, no ó ti lóyún náà. ó ti lóyún. ok so láti gbà láti gbà ní. kò kọ. lẹ́yìn tí wọ́n ṣe nọ́tí lẹ́yìn ìgbà tó ṣe wà límọ̀ yẹn ó súnmọ́ right. but lẹ́yìn ìgbà tọ́rọ̀ wọn ti dàrú. kò súnmọ́ mọ́. ok kò dẹ̀ kọ́. ó sọ pé òun ò fẹ́ mọ́. olóhun ti kọ́ ti kọ́ bọ̀tọ̀ wà náà oyún olóhun wà lóyún oyún ó bá kò sọ pé òun wà náà oyún ó wà náà ó wà lóyún ok now tó bá <laughs> ẹni tá a kọ̀ tó wà náà oyún nígbà tí bá bímọ ní ìdá rẹ parí. ìbéèrè wà ń obìnrin gan ó ń fa hmm. kò dẹ̀ fẹ́ fọkọ yẹn bọ́tí jọ́gbọ́n ẹ̀. bọ́tí kìí ṣe jàǹgbà lèyàn fi fọkọ lèyàn fi di ọkọ mú. ẹ eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Ah, ṣé ọ̀dà sáàni tí mò ń sọ sọ ẹlòmíì lè fẹ́ nǹkan bọ́tí kò mọ bí ó ṣe bí ó ṣe retain ẹ̀. ó fẹ́ràn ọkọ yìí kò fẹ́ kọ́kọ́ yìí ó kọ̀ ọ̀hún. oògùn kan ṣoṣo náà ni. tọ́ a kó kó kó forí balẹ̀ ntọ́kọ́ ń bá ń fẹ́ kó béèrè kí ni tó ń fẹ́ tó yẹ pé tí mo bá ṣe yóò máa kò fi ní fa wàhálà láàrin wa kódẹ ọlọ́run ọba ó fi èèyàn sí ọ̀ranyàn fún obìnrin ẹ̀sìn obìnrin gangan ganu lọ́wọ́ ar-rijalu qawwamuna 'ala an-nisa. lórí ìyẹn gangan pa problem kò lè control ọkọ ò lè kọ̀ntróòlù. ó gba ilé fún màmá ẹ̀ ní kò lè gbélé ẹ̀ màmá ẹ̀ mú lọ ń tún fà á nìyẹn sọ̀rọ̀ pọ̀ tó wọ́n lè kọ̀ntróòlù ẹ̀. àwọn òbí wọn dá sí ní dá sí tí ilé fi tò. tọkọ bá sọ̀rọ̀ àwọn òbí ẹ̀ náà máa sọ̀rọ̀. àjẹ́ so tàwọn òbí ẹ̀ ló ń tẹ̀lé. wọ́n lọ steering ma lọ́wọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so bọ́rọ̀ ṣe wà ní. so ibi tọrọ wa wà ibi tí a fẹ́. ibi tí ọwọ́ rẹ̀ ní jánu wà náà. náà kódà kò sí lọ́wọ́ àwọn òbí tiẹ̀ òbí tọkọ gan mm. wọ́n kàn lè advice ẹ̀ ní àfi tíṣù bá dé level kan tí wọ́n lè pa láṣẹ pé rárá má jẹ́ kíkí ní ìhó dáwàlà nílẹ̀ túlẹ̀ kó ṣe istikhara èyí tó bá máa dáa jù fẹ́sìn rẹ̀ kó mú ṣe kọ́mọ̀ wé sàṣọ. Now. Now. Your question still serves spirit Now, now. Mm. Mm. Go ahead, go ahead, my wisdom. Very quick, why is it Nowadays, there are much of talak than Nika in present situation now. Sure, this is 36 now. Sọ́wọ́lẹ́kùn sọ́lá. Wàhálàkùn sọ́lá ntọ́lá. Ẹ mo fẹ́ bèèrè lórí eh, ó ní sísá kan tó sọ fún mi pé àwọn lọ sílé kí ó kàn. Màtá àwọn wá débẹ̀, wọ́n ń kọ́ àwọn lórí Ilimu Goyid. Ilimu Goyid. Kí ni jẹ́ bá? Pé eh, ìmọ̀ ìmọ̀ tí wọ́n rí àbíṣẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ exactly ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ mm-hmm. bàtìn. Ìmọ̀ kọ̀kọ̀ pọ̀. àwọn màláíkà wà àfojúrí wọn bọ́tí mọ́ wà lórí wọn Allah subhanahu weta ala ọ ń bẹ àbílẹ̀kọ̀ but ó ju ọba tí ojú lè rí lọ so ti yé báyìí nìsín iná wà làṣẹ kọ́lọ́wọ́n yà wáyà àlùjánnà wà kọ́lọ́wọ́n kó fi mọ̀ kó fi ta ọlọ́rẹ̀ ìbéèrè ń bẹ nù sàárè kọ́lọ́wọ́n jẹ́ ká pàṣẹ rẹ̀ gbogbo àwọn ìmọ̀ kọ̀kọ̀ lélẹ̀. ìmọ̀ kọ̀kọ̀ wo. ok so so ó wá ń ṣà láti sọ fún wọn pé as a muslim you mọ́dọ̀ wà careful hmm. láti sá fún ẹ láti sá fún kófò láwọn ibì kan hmm. ẹ lórí àwọn kan tí máa believe lé lórí ó wá mú issue scanning no. scanning kíní táwọn obìnrin máa ń ṣe bá ti lóyìn láti fi wo health ọmọ náà ó sọ fún wọn ó ní pé wọ́n ṣà láti tú iṣẹ́ ọlọ́run wò ni pé and that is tantamount to kófò. Ah, àìmọ̀kan ni. Ah. so ìbí afẹ́ bèèrè ní sí ni pé aláwọn cases kan bẹ́ẹ̀ tẹ́ pé ó máa ń jọ bóyá for example sí ẹ̀ ń bá àwọn kan discuss ọ̀rọ̀ pé ah, ah ẹ̀yin believe nínú pé kìkíní kan báyìí o àwọn kan ò mọ̀ pé àṣírí ni hmm. so wọ́n sọ fún yín pé bẹ́ẹ̀ ni pé ok wọ́n máa lo àwọn ilé as example fún wa pé ok ṣe bí àwọn kan ṣáà ń ṣe ehm, àwọn kan ṣáà máa ṣe nǹkan sìn tẹ́ pé ó lè sọ ọ́ tó máa ṣẹlẹ̀ fún wa ẹ̀ pé ìyẹn ń kọ́ so wọ́n fi justify nǹkan táwọn ń ṣe kọjọ́ra wọn. naam so n fẹ́ clarification lórí yẹn kí náà lè fi dáhùn bẹ́ẹ̀ lọ. kọjọ́ra wọn. you know ntọ́pamọ́ tí a lè ní kankan ṣe lórí ẹ̀ àfi tí a bá gba aya Qur'an lórí ẹ̀ tá a bá gba hadith òjíṣẹ́ lọ́kùnrin àṣọ lórí ẹ̀ àbí kí ni àwọn nìire tí wọ́n kọjá lọ kí ni wọ́n láwọn gbà ní kéwú níwájú òjíṣẹ́ lọ́kùnrin àṣọ lórí rẹ̀ ó ti wà. tó ti yé báyìí nìsín tọ́ba yẹ pé ilmọ̀ gẹ̀ẹ́bì tí wọ́n ń sọ tí wọ́n ń sọ nìyẹn ni àkídà dálé lórí a ní ìgbàgbọ́ wípé ọlọ́run ọba ti dá ntí ó ti dá ẹ̀dá ntá jẹ àti ntá jẹ ó ti dá ní ẹgbẹ̀rún ọdún ó lé ní àádọ́ta di kó dá wa ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà but tó pàtàkì ni pé fi ọmọrọ gẹdíyà ká máa tọpinpin nǹkan géèbù yẹn kò wá láyé jù fìlẹ islam islam ọ̀fọwọ́ sí ló fi jẹ́ pé àwọn tí wọ́n láwọn ṣe nípa ọ̀rọ̀ àlìjànú àwọn alálìjànú ó ṣe báyìí ó ti ń bọ̀ nǹkan mìíràn torí kò síbi tó jíṣẹ́ náà sàrásánà tó sọ yí pé òun ní àlìjànú tó ti yé báyìí nísìn tó gbogbo ń wọ́nra wọ́nra kìí ṣe tí islam fọwọ́ sí súnà ojú ọ̀nà tá a gbà lògbèsí ayé wa láti fi tẹ̀lé Quran téèyàn fi páàsì ntọ́ba ti ń yapa sí ní tí súnà gbé wa bàtọ̀ ni òṣìnà ni kọ́lọ̀ wọ́n yà wọ́n yà. ẹ̀sùn fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ẹ fáwọn obìnrin wọn náà nígbà láàyè láti máa lọ sí ẹ láti mọ́ṣáláṣí lọ́jọ́ Friday láti máa jùmọ̀ hmm. wọ́n lè kírun nílé. àwọn ọ̀dọ́ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n yìí wọn ò ṣe wọn ti farasagbà torí nọ́ọ̀sì wá wípé ọ̀ràn yẹn ní ìrun jimá kìkí fáwọn fáwọn fáwọn àyàfi àwọn obìnrin tí wọ́n bá jọ̀dọ̀ tàbá rìnrìn àjò bámbámbá. ọ̀dọ́ in what sense kí ni definition ọ̀dọ́. ó sì lè ṣe tasí. ok ok ok ok. Ah, ó ṣe tasí ah, ó má rí kò má rí ó ṣe tasí ok mo wá fẹ́ béèrè pé ṣé irú àwọn ọ̀dọ́ yẹn ń sìn ṣọ́ máa kí jùmọ̀ àwọn one day nàbọ̀ máa kí zoro. wọ́n á kí zoro ọlọ́wà fún lára jùmọ̀ torí òfin ọlọ́wà bá ni wọ́n tẹ̀lé.

tó ń túmọ̀ sí pé tẹ́yìn bá ti dárú ọ̀rọ̀ yẹn lẹ̀ ṣé a lè gbé sẹ́gbẹ́ kankan mọ̀ pé kò sí lára ẹ̀sùn nígbà tí ò sí láyé prophet mohammed sallallahu alaihi wasallam. oyin ló fọkàn balẹ̀ jù eyín ló fọkàn balẹ̀ jù mm. but kò mìíní a rí nínú àwọn ẹni tó ti kọjá lọ ẹni tó di wípé bí tó ti ń jáde mm. ó kó sọ́wọ́ àwọn àlìjẹ̀nù wọ́n gbé lọ fámíà later ló padà wá jáde padà pé ọ̀rọ̀ àwọn àlìjànú àti síṣẹ́ idán hmm. ààlà wọn díẹ̀ náà ni ọ̀gọ̀rọ̀ tí wọ́n ń pè ní àkúdà nísìn idán ni ẹnìyàn ò kú but wọ́n eh, the, the, the reality has been distorted of the kind wọ́n yí ojú àwọn èèyàn padà wọ́n gbé ìtì ọ̀gẹ̀dẹ̀ wọ́n gbé sínú sàárè bọ́tò ń gán gán gán òun wà lẹ́gbẹ̀ẹ́ bí idán kò tí kù ọlọ́ọ̀ṣẹ̀mí níbòmí tí wọ́n ń lò fún àwọn oríṣiríṣi idán ìyẹn possible but kì í wá ṣe tí a wà á sọ pé a wà á tẹ̀bàtì a wà á máa tú báwọn yẹn ṣe ń tún bọ̀ sí ìrùn ọ possible lóòótọ́ torí instance tí mo ní mo mú wá the other time wípé ọmọkùnrin yẹn sọ pé ìgbà tí wọ́n sọ pé wọ́n gbé òun sínú sàárè kéésò ní ẹgbẹ́ sínú sàárè ó ní tí ni òun fọwọ́ bọ́ wọn lójú báyìí pé ẹ má sunkún òun ni ṣùgbọ́n wọn ò fíìlì ọwọ́ òun dépò pé wọ́n tiẹ̀ mọ̀ yìí pé òun fọwọ́ bọ́ wọn lójú ìyẹn ṣẹlẹ̀ so tí ibi tí wọ́n bá mú wa lọ bí ìbáṣepọ̀ ọlọ́run kádàrá pé lè máa padà wá ọlọ́run ọba ní nílò bóyá wọ́n máa ṣẹ̀mí bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ni yóò padà kú sí látara dán idán sì wẹ̀ kúfùrù ni idán kúfùrù ni kéèyàn máa pidán sọ́ǹgbò ń pidán kìí ṣe tí èèyàn fi ń yan gàn kìí ṣe orí burúkú ni orí burúkú ni dán ló fi jẹ́ pé eh, òfin tó de eh, ẹni tó ṣe apostasy ẹni tó ṣe rí dá òun náà láṣẹ fẹ́ni tó pidán òpinà amu abin na lori ni so irun kan ba le sele but gege ba se so siwaju ke se nti muslimi o ma tarabo ti o ma fe loju aha bi ta wa le janu na ni pe kan ma wa fe loju kan ma so pe oke awon ni ma kan ara ati shina latara re o suma ju ati ni to funa lo Bye. Second. Now. I want to find out those four imams. Now. Ṣé nǹkan kan náà ni gbogbo wọn sọ ni in describing in tackling issues. Now. Imam Malik and the life of others. Now. Are they really saying the same thing in tackling issues? Now. Yeah. They are not saying the same thing. On the issue of there is an area where they are saying the same thing. And that is the area of akida. Sikul Akbar. Allah subhanahu wa ta'ala sífà rẹ̀ ní àwọn ọkọ̀ rẹ̀ ní uh, rububiyya rẹ̀ uluhiyya rẹ̀ asmaullah wa sifat gbogbo àwọn ò yapa níbi èèyàn gbogbo wọn kankan náà wọ́n sọ. ibi tí wọ́n ti ní àfáànlá ni sheikh islam ibn Taymiyyah ló tíra rẹ̀ ńlá kan tó ṣe tíra pẹ́ńpẹ́lẹ́ ní bọ̀ tíra ńlá ni raful malam an aimatul alam ìmú blame kúrò lórí àwọn ògbóǹtarìgì àwọn àfáà ẹ̀rí tó rí masalan ẹ̀rí tẹ́lẹ̀ nìkan rí ẹnìkan ò rí ẹ̀rí tó rí nìkan ló fi ṣe ló fi ṣe òfin ló fi sọ̀rọ̀ ẹlòmíì wá rẹ́rìí míì tó ju èèyàn lọ bọ́d gbogbo wọn tá a mọ̀ ní wípé tó bá jẹ́ pé wọ́n rí ẹ̀rí yẹn o wọ́n ó change position wọn kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn làwọn ọ̀rọ̀ àwọn èéṣẹ́ rí ntọ́jẹ́rìí lọ́rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ tọ́ta kó ń táwọn sọ ẹ dá ọ̀rọ̀ àwọn nù ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ni kẹ́ tẹ̀lé toró ń lòfin so lára èèyàn a lè sọ wípé nǹkan kan náà gbogbo wọn sọ but lára wípé ẹ̀rí tẹ́lẹ̀ rí eléyìí lè má rí ó lè ìyàtọ̀ lè wá ń na salamu alaikum malam wa alaikum salam tullah ah, Allah ya kara wa malam malamu a ah, ikhlas amiya da kai yawa a ah, tambaya na na hadda a ina son yi tambaya akan sallah da muke yi hmm. saboda wannan abin ya faru da ikawo fada na a idan muka tashi muka yi sallah Allahu akbar eh. muka yi ruku eh. muka koma sama eh. idan muka yi sujud muka sa kan ma ƙasa za mu dawo mu ɗan zauna kaɗan sannan mu tashi to shi ne nake son in ji bayani a kai saboda zama kadan ne ake niyan bayani a kai yawwa idan aka dawo aka zauna kaɗan to aka sake ruku sai a yi sama eh. amma wa'yansu ba sa yi eh. to mu da ba ma yin haka da wa'yanda suke yin haka eh. bambancin mu wanda suke yi dan sun bi sunna wanda ba su yi ba wai ya ba ta sallansu ba amma ba su cika da sunna ba na'am to akwai maganganun malamai akan wannan zancen wayansu malamai da su ba su gan wannan hadisin da yake nunowa cewa za a don zauna kaɗan kamiya tashi ba suna cewa wanda ya yi wannan zaman ya kara sallah don haka sai ya yi ba'adi amma cikin malamin malikawa ibn arab al-maliki ibn arabi al-maliki ya ce a'a tunda akwai ingantaccen hadisi da ke nuno da irin wannan zaman wanda suka bar zaman ne za su yi kabli ba wanda suka yi zaman ne za su yi baɗi ba Allah ya kara muna karfi karfi da eh, fahimta kenan sosai to abinda dai a takaitace shine cewa sunna ne yana cikin sifofin inda manzala sallallahu suna mai yi sallah wanda ya tabbaka ya tabbaka suna ya zai samu lada amma wanda bai yi shi ba bai ba ta sallansa ba Allahu akbar eh. to ina son ka gaya yarabawa su ji na insha Allah ìbéèrè àfà ní wípé irun tá a máa ń kì àwọn rí wípé rákà àkọ́kọ́ tàbẹ́ àwọn kan bá fẹ́ dìde wọ́n rọra jókòó sinmi díẹ̀ náà kí wọ́n tó dìde padà àwọn kan ṣe bó lọ̀rọ̀ náà ṣe jẹ́ àwọn ń ṣe àlàyé pé bẹ́ẹ̀ ni nínú àlàyé àpèjúwe bójìṣẹ́ násàlá islam ṣe kírun lọ́wà àwọn tí wọ́n ṣe nínú àwọn àfáà tí wọ́n fi rinlẹ̀ wọn ò rí ẹ̀rí yẹn ni. tàdẹ̀mọ̀ pé tó kọ̀yìn sí ẹlòmíì ojú kọ sí ẹlòmíì so ẹ̀rí wà tó fẹsẹ̀ rinlẹ̀ pe òjíṣẹ́ náà sallallahu alaihi yóò rọra jókòó díẹ̀ báwọn kó tó di kó dìde fún raka ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọn ò rí míì pàápàá jùlọ nínú àwọn àwọn ẹni tó bá ṣe yóò ṣe bàdí toró ti lékùn bọ̀ nínú àwọn afá malikiya tó ń rìn sí ojú ọ̀nà hadith dáadáa ibn arabi al-maliki nínú tírà rẹ̀ tuhfatul hawazi ó ní rárá ẹni tó ṣe tẹ̀lé súnà ẹni tí ò ṣe ló mú ló pa súnà jẹun ni ó ṣe kàbùlí so ọ̀rọ̀ wípé ẹni tó ṣéun ó wá lékún kò sí ń bẹ̀ bọ̀dé tí afẹ́ká gbọ́yé lórí rẹ̀ ni wípé sọ́nà òjíṣẹ́ náà fúlàrọ̀ sọ́lọ̀m ni ẹni tó bá ṣe yóò gbà ládàá wípé ó fi jọ òjíṣẹ́ náà fúlàrọ̀ sọ́lọ̀m ẹni tí ò ṣe kò bá ìrun rẹ̀ jẹ́ àlàyé tá a ṣe ní èdè wa lókè lọ́hùn. wàhálà kọ́mọ́sára. now kamar bayanin da ka yi akan wanda yake yadda ka gama magana yanzu ka ce in mutum ya yi suna kamar ba dole ba ne wasu sun ɗauke shi a matsayin dole ne ko kuma ba dole ba ne a ganin babu wanda suka doke shi dole eh babu wanda ban taba ji wanda ya doke shi dole ba cikin malamai afa n béèrè ni wípé ṣé kìí ṣe ntọ́pọn dandan kan ni tí àwọn kan ń wò wípé ẹni tí ọba ṣe yóò mú kọ́bùlì wá o àárí àfa kan tó sọ lọ títí wípé ẹni tí ọba mú wá masalan. Eh, duawul istiftah kò sí àlàyé ìrun òjíṣẹ́ náà sàlàyé sàlàm tá à ní rí i pé òjíṣẹ́ náà sàlàyé sàlàm ṣe duawul but kò sí àfa tó sọ pọ́nra yẹn ni in fact súnà rẹ̀ rinlẹ̀ débi wípé Sayyidina Umar radiyallahu anhu láti fi kọ́ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ bí máa kà sókè kí wọ́n fi mọ̀ yí pé n kàrí o ẹ̀yin náà ká o okay subhanaka allahumma bihamdika ah wa ta'ala jaduka la ilaha ghayruk aha yóò kà sókè kí wọ́n fi lè mọ̀ wípé òun náà ń kà ṣùgbọ́n kò sí àfa tó sọ yìí pé ọ̀ràn yẹn ni ẹni tí ò bá mú dùáwùlà istiftawa wa wa dáràn nínú ẹ̀sìn but súnà ni tó jẹ́ pé yóò tẹ̀ bá ń gbọ́ ìtumọ̀ rẹ̀ gan kò ní fẹ́ pàjẹ́. اللهم بعيني بيني وبين خطايا كما بعدت بين المشرق والمغرب Ọlọ́run Ọba lé mi jìnnà sí ẹ̀ṣẹ̀ mi bó o ṣe lé ìwọ̀ oòrùn jìnnà sí so definitely for me ma gbogbo àwọn nǹkan wọ̀nyí àdúrà ni tó jẹ́ yí pé yóò tún jẹ́ kí òun èèyàn ó ní súkẹ́súkẹ́ nínú kò wá túmọ̀ sí pé ẹni tí ò ṣe irun rẹ̀ ó ti bàjẹ́ náà. wàhálà kan sọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi. جزاكم الله خيرا يا شيخ وانتم جزاك الله خير مرحبا بكم نعم آه ونسأل الله سبحانه وتعالى أن يتقبل اجتهاد آمين سبيله آمين جميع عن جميع ìbéèrè wa dá lórí ọ̀rọ̀ makbaro. naam. n tó ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ń bí. naam fún àwọn àìmọye ọdún sẹ́yìn ó máa ń kọ wá lóminú nígbà tí ọlọ́run bá yí ní kí àwa tí a kékeré báyìí ká gbọ́rọ̀ àwa máa wá ronú lórí ipò láti fẹ́ ṣàtúnṣe lórí tí agbọ́njúmọ́ àti ntàdébá lórí ilẹ̀ tó fi jẹ́ ike lọ́gọ́rọ̀ gbà tá a bá ń ṣègbìyànjú àti ṣàtúnṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn èèyàn ti fi ẹ̀mí wọn rọ̀ pé àwọn ni wọ́n gbé òdodo Islam tọwọ́ síwájú àsìkò yìí wọ́n máa ń fi wọ́n fọkànbalẹ̀ lórí pé tí wọ́n ti tì síwájú ní tó fẹsẹ̀ mọ́lẹ̀ ní ààbò gbẹnu sẹ́yìn. dafnul mayit dafnul mayit fil bayt sísìn òkú sílé pé kò tọ̀nà adẹ̀ ń ṣègbìyànjú àti ṣàlàyé pé makubaro ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ní ká sin òkú sí pẹ̀lú gbogbo àwọn ìgbìyànjú wọ́n máa ń béèrè lọ́wọ́ wa pé hadisi wo ló haroma dafnal mayi filbait tó bá tiẹ̀ wá jẹ́ pé hadisi wà lórí rẹ̀ ṣé ìyà ọlọ́run yóò máa bẹ fókù ni àbí kí ọlọ́run ọba torí pé ẹ̀rí wà pé yìí ta àsìn sí makubaro ìkẹ́ ọlọ́run ọba ó máa bá ẹ ràn wá lọ́wọ́ àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ a fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí eléyìí àkọ́kọ́ nìyẹn. dá ẹgẹ́jì ìkejì lórí ọ̀rọ̀ islam káàkiri àgbáńláyé gbogbo àwọn ìpèníjà tó ń ṣojú wa tó ń kojú mùsùlùmí tábà wò lọ sọ́tún tábà wò lọ sósì a rí wípé láàrin àwa mùsùlùmí gan láti kọ́kọ́ ní àwọn ìpèníjà tó pọ̀ tó lè jẹ́ pé ìpèníjà yìí bó ṣe ń ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí ló ń fún àwọn ọ̀tá wa láyọ̀ tí wọ́n ti ṣe àwọn ìbàjẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ti fún wa báwo la ṣe wá fẹ́ mójútó ìdààmú yìí tá a fi mórí àwọn àpèníjà yìí torí àwọn tiwa ti ń bọ̀ lẹ́yìn ipa wo la fẹ́ ilẹ̀ kalẹ̀ tí wọ́n lè máa tẹ̀lé káwọn náà má pín ìyẹlẹ pàápàá jùlọ irú ọ̀rọ̀ mísírọ̀ àtàwọn àyè àyè míì tó ti ń ṣẹlẹ̀ tó jẹ́ pé bá a ṣe ń wo yí pé wọ́n ń ṣègbìyànjú a tún rí inú àwọn ikọ̀ Islam tó sọ pé tí wọ́n ti wò lálàáfíà ọ̀nà wo gan la fẹ́ fi wá sọ̀rọ̀ sí ìdààmú Islam yìí ẹlẹ́kejì nìyẹn assalamu alaikum. wa alaikum salaam tala baraka a ti di pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ níbi èkejì tí ó fa gbogbo wàhálà tí ó ṣẹlẹ̀ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé mùsùlùmí ó náà ni tashbihu li ìmáa fẹ́ jọ àwọn tí èṣe tiwa láti fi n tí à ń fẹ́ nínú ẹ̀sìn lọ́lẹ̀ tàbí láti fi jàfẹ́sìn tí a bá ti mú tashbihul ghayrina ìmáa ju àwọn tí èsì tiwa tá a bá ti mú kúò tó jẹ́ pé ojú ọ̀nà tiwa tí ọlọ́run bá fi rójìṣẹ́ náà sọ̀lá àṣìlám sí wa la padà sí ìyókù àbùsí máa bùṣe ẹ̀kọ́ tí a máa wá fi kó àwọn ọmọ wa jù tí ọ̀la Islam ó fi padà sí ìpìlẹ̀ tó dálé lórí lórí àpọ́nlé ẹ̀yẹ yìí àtàgbéga ó wípé a gbọ́dọ̀ fi yé àwọn ọmọ wa pé ọ̀yọ́ là wà ají ṣe bí ọ̀yọ́ là ń ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnìkan àpèjúwe tó ṣẹlẹ̀ ní Misra awalan àti mú Islam wá lójú ọ̀nà democracy democracy gan fúnra ara rẹ̀ àbòsí ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ n tó ṣẹlẹ̀ ní Misra gan ó fi yé wa wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ń polongo rẹ̀ wọ́n gbàgbọ́ lóòótọ́ ni wọn in tó ṣẹlẹ̀ ní mísọ̀ ní ṣẹlẹ̀ bọ̀ torí pé kìí ṣe ni arúmọjẹ ni láti fi kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ ẹja túra wálẹ̀ democracy kò sí ẹni tí wọ́n fi sùn láti fi bà tiwọn jẹ́ bí ìbá ṣe mùsùlùmí. tọ́ra wà la ní ojú ọ̀nà tó yanjú tá à ń pèpè sí ẹ̀dá tọwọ́ yín lẹ̀ wá mú tiwa ló fa wàhálà situation Misra aburú ńlá ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwa tá a jìnnà sí wọn àdúrà láàmà fi ràn lọ́wọ́ kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó wa dáwọ́ fìtínà dúró fún wọn. àwọn ọmọ ìyá wa tí wọ́n wọ́n há sí agbègbè bẹ́ẹ̀ náà kọ́lọ́wọ́n bá kọ́ bá kó wọn yọ ń bẹ̀ àdúrà láàmà ṣe fún wọn but kì í ṣe pé ká bá wọn wá darapọ̀ wípé àwa náà máa ṣe ìgbìyànjú wípé democracy là ń á máa jà fún rárá tàbá máa ṣe demonstration rárá demonstration ò kò sóòwò problem ti mẹ́mbẹ̀ because awalan kìí ṣe ojú ni demonstration táwa náà bá ń demonstration ojú ọ̀nà àwọn t'i ṣe tiwa la fi òjíṣẹ́ náà sallallahu tó jẹ́ wípé àtàwọn ànábì ọlọ́run ọba tí ó jẹ́ pé òjíṣẹ́ ti sọ síwájú àwọn ànábì ọlọ́run ọba ò ibi tí wọ́n bá tán sí ni wọ́n sin wọ́n sí gbogbo àwọn yòókù tí ìbá ṣe ànábì ọlọ́run ọba ilẹ̀ ìsìnkú ni wọ́n sin wọ́n sí èyún jẹ́ ìṣesí ìsìláàmù tó jẹ́ yí pé a mọ̀ ìsìláàmù mọ̀ ń tó bá yapa sí bídíà nínú ẹ̀sìn ẹ̀yin ni pé kìí ṣèṣe sí ẹ̀sìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ má ṣe lé yín ní sàárè ẹ máa bẹ tó ń túmọ̀ gbólóhùn yẹn nìkan tó ń túmọ̀ sí ni pé àìsìn sílé. ọ̀pàṣẹ ni ó ní ẹ má sọ lé yín di tẹ́ ẹ máa kírun bẹ̀ tó ń túmọ̀ sí ní pé kí ni àìkírun ní tẹ́ ẹ má ṣe lé yín ní tẹ́ ẹ má sìnkú sí tẹ́lẹ̀ àwọn nùsùsù bá wọn á pọ̀ gan ẹni tó bá wá sìnkú sílé ó ti yapa sí ọ̀rọ̀ tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ tó fi lọ́lẹ̀ tó bá yẹ pé ó rí nùsùsù yìí ó dẹ̀ gbọ́ yé ó dẹ̀ ṣàyàkókò nàkí pẹ̀lú rẹ̀ ẹ̀ṣẹ̀ ni bọ́ bá jẹ́ wípé ẹni tí ó kú òun náà lọ wá fohùn yìí lẹ̀ táwọn tí wọ́n jẹ́ ọmọ olókùú tàbí yàn rẹ̀ wọ́n wá gbọ́ yé jù lọ lẹ́yìn rẹ̀ kán gbókù rẹ̀ lọ sí tẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé àwọn náà ò gbọ́yé n tó sọ ni wọ́n ṣe tí wọ́n bá wá gbọ́yé n tó ti dáa jù kí wọ́n wòkù rẹ̀ lọ sí tẹ́ alhamdulillah nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n wú òkú bẹ́ẹ̀ lọ sí ìtẹ́ ní kátó lọ sí hajj yẹn ní sáìdì ìbàrúwá ẹ̀ ìgbà tí wọ́n gbọ́ yé wọ́n ṣe láwàsí fún àwọn òbí wọn yí pé ah ìtẹ́ o ìsìn kìí sí lé ni wọ́n sìnkú sí ìtẹ́ ni wọ́n sìnkú sí wọ́n ní ìbò láti lè rí tẹ́ wọ́n involve local government torí anything tó bá ti jọmọ́ báwọn yóò nídìí kíjọba lọ́wọ́ sí i wọ́n yìnbó local government our medical teams and all that pẹ̀lú gọ́lọ́n wọ́n dẹ̀ wù wọ́n gbé wọ́n wù lọ wọ́n wù lọ sí tẹ́ ṣùgbọ́n àwọn tí wọn ò bá gbọ́ yé bẹ́ẹ̀ tí ì ṣe pé ẹnìyẹn gbọ́ yé ó kàn wọ́n kàn wò pé ah bá wọn bí wọ́n ń ṣe ń ṣe nì táwọn náà ṣe bẹ́ẹ̀ ah, tí wọ́n bá ti gbọ́ yé kí wọ́n túbà. ikú òkú mùsùlùmí ìtẹ́ ni wọ́n máa ń sin òkú mùsùlùmí sí bẹ́ẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ jíṣẹ́ náà fúnra lọ sọ̀dọ̀ àwọn hadisi kọ lórí eléyìí pàápàá jùlọ yìí tá a kọ́kọ́ mú àìtó jíṣẹ́ náà sáà sáà ẹ má sọ inú ilé di tẹ́ ẹ kírun náhìlú ní nínú ọ̀rọ̀ tàbí ìkírun ní tẹ́ àrọ́pọ̀ lórí rẹ̀. salamu alaykum. wa aleykum salam. lórí ọ̀rọ̀ itẹ́. na. a tún rí i pé wọ́n máa ń gé orí àwọn èèyàn lọ ńbẹ̀. wọ́n. wọ́n ń gé orí orí wọ́n ń ta àtàbí jẹ́ náà ń pè. tí gbogbo wa bá sìn kò sí tẹ́ èyí tí wọ́n sin sílé wọ́n ń gé orí wọn náà èyí tí wọ́n sin sílé wọ́n ń gé ìwọ̀n náà bọ̀tí ń tọ́wọ́ àṣẹlẹ̀ ní pé èyí tí wọ́n sin sílé òun à ń dáàbò bò ju ètò àṣìṣe tẹ lọ nǹkan ṣẹlẹ̀ nù àbí bẹ́ẹ̀ kọ́ nta ṣe ni wípé ètà ń sin sítẹ̀hún náà torí a lè sọ wípé nígbà tó ti jẹ́ pé a ti sin nítorí bá wù wọ́n kí wọ́n fi wọ́n ṣe là á àwọn tí wọ́n ń ṣe yùn ìbàjẹ́ ni wọ́n ń ṣe a gbọ́dọ̀ dáwọ́ ìbàjẹ́ yìí náà dúró a fi àwọn èèyàn ṣọ́bẹ̀ tó pé ìtẹ́ wa gbọ́dọ̀ ní ààbò níbi bá ń ṣe ń gbà àwọn èèyàn lọ bá ń ṣe ń sin wọn àti bá ń ṣe ń tọ́ ìṣètọ́jú rẹ̀ ọ̀gọ̀rọ̀ ilẹ̀ mùsùlùmí wọ́n máa ń láwọn tí wọ́n ń ṣọ́tẹ̀ ni àtàwọn tí wọ́n ń mójútó ibẹ̀ gbogbo wọ̀nyí náà ni káwa náà mójútó but kì í ṣe just àwọn ọmọ gànfẹ́ lèèyàn ní kí wọ́n máa ṣọ́tẹ̀ àwọn tí wọ́n nípa ìrànlọ́wọ́ bá ní táwọn náà ò nídìí wípé wọ́n gbàbọ̀dé ìdàkudà láti fi máa tẹ́ḿpà pẹ̀lú okò olókù níbi òsè yẹ. Wàlẹ́kùn sàlám. Sàlámàlẹ́kùn. Máìkì ò sí lọ́wọ́ rẹ̀ wọn ò fọ́n nọ́mbà. Naam. Hafizakum Allah wa Sheikh. Barakallahu fikum. Afika barakallahu. Lórí ọ̀rọ̀ pé ká mọ́ kírun ní tẹ́tẹ́ sọ yẹn. Ọmọ ìyá wa kan ń try láti establish nǹkan tó súnmọ́ bẹ́ẹ̀ pé anisa salam sọ pé nínú súnà kákírun ó ní pé kákírun sí òkú lára nínú tẹ́. ẹ̀yìn irun òkú nù kìí sì rún wákàtí márùn-ún ẹ̀rí wà bẹ́ẹ̀ láṣà kẹ̀rí wà bẹ́ẹ̀ ó fi jẹ́ pé a rí nínú àwọn sàábé tó jẹ́ pé bàkíyà ni wọ́n ti kírun sí wọn lára ni imamu ahmed rahimahullah rahmatulahi imamu sunna ló fi sọ yí pé torí pé sunna ìrún jẹ̀náza ó ní pé ara rẹ̀ ní pé à ń kí a máa ń kí ní tẹ́ ọ́ àmùsọ̀dọ̀ òdodo ni. tó súnmọ́ ni pé nísìnyí tá bá wẹ òkú wa tán ó wá advisable káwọn èèyàn máa gbé wa tẹ́ ká wá kírun sí lára ká tó sin. ó lè má nẹ̀sẹ̀ ó lè má wà advisable torí rẹ̀ mọ̀ pé a ṣe pápápá ni ó ti jáde láyé nínú ilé nìsín àti wẹ̀ àti kírun sí la ẹ̀wọ̀n kí tá a bá gbé dé tẹ́ kákan sínú kù kò ní nídìí wípé à ń tún gbìlẹ̀ kírun sí lára mọ́ kó tó di ipa sí ní tẹ́ bọ̀tọ́ bá yẹ pé dọ̀rúrí ṣẹlẹ̀ tó jẹ́ pé a lè rí ìwẹ̀ níbi tó kú sí ó lè jẹ́ accident ó lè jẹ́ oríṣiríṣi nǹkan ní ìbáwọn tó jẹ́ pé arágbèdè tẹ ìtẹ́ wa náà wọ́n lè wẹ̀ ń bẹ̀ kí wọ́n dẹ̀ kí mùsùlùmí kan tó sùn. Láwọn àlékún mọ̀rá mẹ́tọ́lá. Ọlọ́run sálékún pa ẹ̀ fún yín àti ẹnìkọ̀ọ̀kan wọn. Àmín àmín. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé èèyàn jẹ́ bóyá bí onímọ̀ nípa ìlera. Bóyá fún àwọn tó ń jẹ́ bí mẹ́mbà bí Hope for HIC àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà. So inú táàmù tó ń dẹ̀ fi ń ṣiṣẹ́ ni pé wọ́n ń dáwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa tó rọ̀ mọ́kìnní. So ìgbà tó máa gbà pé kán lọ ṣèdánilẹ́kọ̀ọ́ níbì kan, hmm. wọ́n wá gbé wọn ní church nígbà tó máa yan brọ́dà pẹ̀lú àwọn tó máa lọ brọ́dà pẹ̀lú àwọn tó máa lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn ní church. ǹjẹ́ àyè ìgbàláyè wà fún brọ́dà kó lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́. kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ kókó mbẹ́. àkọ́kọ́ ní ṣe dandan ni kó jẹ́ church. Hmm. Hmm. kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ kókó mbẹ́. kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ kókó mbẹ́. àbẹ̀rẹ̀ ẹlẹ́kejì tó bá jẹ́ pé ìgbàláyè wà fún mùsùlùmí ọkùnrin láti fẹ́ kìrìsìtẹ́nì lóbìnrin. àwọn òbí kìrìsìtẹ́nì obìnrin wọ́n wá dúró lórí wípé referent làwa a gbà pé mùsùlùmí ni ẹ wàá fẹ́ ọmọ wa ṣùgbọ́n wàá wá ṣe white church wedding tó wọ kóòtù nígbò bá wọ kóòtù tán ẹ lọ máa ṣe ìsìláàmù yìí ṣùgbọ́n wàá yẹ wá sí pẹ̀lú pé wàá wá ṣe white wedding brother ọmọ ọmọbìnrin rẹ̀ sọ pé ń ṣetán àti fẹ́ brother kí ni kí brother ṣe. sọmọbìnrin yẹn ti gba islam ni. àdéhùn wà kó wọn gba islam. white wedding wọn yẹn kí ló kí ló kó sínú. yóò ó máa wọ coat address bí wọn á bá wọn lọ church pastor dem á so wọn papọ̀ nínú church. yóò sẹ̀sìn bíi tiwọn. yóò sì di tiwọn. á kọ́ má bàa wọn ṣe. Hmm. torí brọ́dà kan tó ṣe irú ẹ̀ nígbà tán wá mú ìdájọ́ àwọn àfáà náà náà dúró lórí pé kó lọ ṣe ó wá ṣe tán ọ̀sẹ̀ tó tẹ̀lé ó bá tún papò jẹ́ pé òun fẹ́ ṣe nìka gan lójú ọ̀nà Islam nígbà hmm. tí wọ́n ń wẹ ọmọbìnrin yẹn tán. èmi wá rí ètò ṣe bó ṣe ṣe tán kò ì kó ní church ló kú. ìdẹ́mi náà sọ ó jáde láyé. ìdẹ́mi náà wá béèrè lọ́wọ́ wọn yẹn pé tó bá jẹ́ kú ọlọ́run lẹ́nu ọ̀la. àwọn àbá wa nínú confusion ṣé ó jáde láyé nasara ni àbó jáde láyé nínú Islam. ó ní òun máa ó ní wọ́n sọ fún igbe rárá ṣé wọ́n lọ fẹ́ ṣe ọmọ ó ní hàn á ìwọ ló ní okùn lọ́wọ́ kó ọmọ yìí ó ṣe bí wọ́n ṣe fẹ́ wọn àwọn kan tẹ̀ lórí báyìí pé kó ṣe bí tiwọn tó bá ṣe bí tiwọn kó fi fọmọ yìí wọlé nǹkan wọ́n dẹ̀ ṣe bí tiwọn lóòótọ́ kò tí ì padà tó fi kú. mo rò pé mọ́tò accident gan ló tẹ̀ ṣẹlẹ̀ lójú ọ̀nà wọ́n dẹ̀ jáde láyé ọmọbìnrin yìí náà ṣì wà ọmọkùnrin yìí jáde láyé wọ́n á nìtọ̀ ṣé àwọn oníṣọ́ọ̀tì ni àwọn oníṣọ́ọ̀tì tẹ̀ jáde tàwọn ni tàwọn ni àwọn mùsùlùmí so gbogbo nǹkan wáyé lè akọ salam. sáwà ní bá. wà á lè sọ sọ́ra àtúrà. naam kó sàtú fẹ́ bẹ̀rẹ̀ pé àwọn méjì tí wọ́n jọ ń fẹ́ra wọn tó wá já sí pé wà ní yámúyè tóbìnrin obìnrin yẹn ó ti papòdà kò sí láyé mọ́. tún béèrè yẹn béèrè. àwọn méjì tí wọ́n jọ ń fẹ́ra wọn. kí ni túmọ̀ yẹn. wọ́n ti àwọn méjì tọkọ àti ìyàwó yes good ọkọ àti ìyàwó. torí kò sí ti ń jẹ́ àwọn méjì tí ń fẹ́ra wọn nínú Islam. so obìnrin méjì wá fi kú àyàkùn làbẹ́ ń lòtọ̀ àwọn obìnrin méjì wá fi kú ṣùgbọ́n àwọn tún kù gẹ́gẹ́ bí aoli yahoo anu ìhà wọ́n ti wà rí à pé àwọn méjì jọ ń fẹ́ra. Hmm. mo sọ̀rọ̀. so ṣùgbọ́n ó kọnu sí obìnrin pòun fẹ́fẹ́ àbí àwọn òbí ìyàwó dẹ̀ tí láwọn fi fún ṣoṣọ́ bẹ́ẹ̀ ni ṣọ́lọ̀ ẹ̀yìn ni akdu akdu ti ṣẹlẹ̀ nù wòlímọ̀ ló kù lẹ́yìn ìdòkúl lẹ́yìn ìgbà tó bá súnmọ́ tán yóò wá pàpè jẹ torí pé lúrú ti dàpọ̀ mọ́ ṣàpà gbogbo ẹ̀ ti dojúrú ni ò jẹ́ káwọn èèyàn ó lè mọ separation gbogbo ẹ̀ síra wọn. mo kọnu sóbìnrin mo fẹ́ fẹ́ kò tí ì gbà kìí ṣe ó ní ààlà bí tí ṣeré àṣeká mọ pẹ̀lú ẹ̀ sóti yé báyìí nísìnyí kìí ṣe ní ẹ̀ mọ̀ hara tẹ́ mọ̀ fi love messages send sí ra ẹ̀ ẹ̀. Islam ó ṣe istikhara ó ti rí eléyìí jọ tó ń fẹ́ níbi ẹ̀ ṣe sọ fún ọ ó ti ń sẹ́ǹdì ẹ̀ mísírìsì ẹ bá ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ wà guided pẹ̀lú ààlà ṣẹ̀ríà torí bọ́ bá ṣe súnmọ́ bọ́lá òun bá ṣe fi rójìṣẹ́ náà sílám sí bẹ́ẹ̀ ni ó ṣe lálùbáríkà sí bọ́ bá ti jìnnà sí báwọn sí bẹ́ẹ̀ ni àlùbáríkà ó ṣe fẹ́rí níbẹ̀ sí tó ti yé báyìí nìsín náà ọ̀rọ̀ wá dé ọ̀dọ̀ àwọn òbí ọmọbìnrin bàbá ní fọmọ́ fọ́kọ tàbá àwọn tí wọ́n bá dúró nídùú bàbá àbúrò bàbá lọ́kùnrin bàbá ni ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin bàbá ni bàbá bàbá bàbá ni ṣó ti yé báyìí nìsín bàbá wa sọ pé àti fi fún ọ ẹlẹ́rìí dẹ̀ wà ń bẹ̀ tàbí kò sẹ́lẹ́rìí ń bẹ̀ ìwọ nìkan ló lọ nígbà tó lọ síbẹ̀ bàbá lòun ó lòun ti fi fún ọ àwọn ọmọ tẹ̀ ń sọ nínú ilé bàbá wa jáde síta wá pé ah Abdullahi wa nísìnyí ó lòun wá tọrọ ọmọ mi mo dẹ̀ fi fún un yìí pé ẹnu rẹ̀ ló ti jáde gbogbo àwa tá a dẹ̀ gbọ́n kí la jẹ́ ẹlẹ́rìí so a ti dẹ́lẹ́rìí fún un so èyí ni akdu èyí ni yìgì so tí wọ́n bá ṣe anything láàrin ara wọn nígbà yẹn ok lẹ́yìn ìgbà tí wọ́n bá wọlé tọ́ra wọn tán ìgbà yẹn ni wọ́n ṣe wòlímà tó ń sọ ní ìsìn yìí pé bàbá ọmọbìnrin ti fi fún un but kò tí ì wọlé tọ́. ẹnìkan tó ṣẹlẹ̀ ni pé ah. àwọn méjèèjì ti papòdà àti bàbá. kó tó di wípé wọ́n sọ pé àwọn fẹ́ra wọn. fẹ́ra wọn ìgbàtà wọn tó wá ah. alámòjútó ọmọbìnrin yẹn. ṣùgbọ́n tí wọ́n ti gbà pé àwọn fi fún un pé kò fẹ́. wọ́n ti fi fún un. wọ́n ti ń béèrè nípa ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé báwo ni ìyẹn ṣe ń lọ. lọ́kọláya nìyẹn wọ́n ti fi fún un wọ́n ti fọmọ fún un. n tó ń sọ nìyẹn kí wọ́n á ní ìbéèrè. ìbéèrè yẹn wá ní pé ṣó tọ́ kọ́mọ lọ sọ́dọ̀ ẹ̀ pé ó ń sun oorun ọjọ́ mẹ́ta bí. ìyá aláyàdí kẹ́ àṣẹ wọ́n fi fún un. gba wọ́n fi fún un. kí ló jẹ́ sí un. ìyàwó so ntọ́ ntọ́ bí mi léèrè ni pé ṣé ìyàwó èèyàn lè wá máa sùn lọ́dún èèyàn. ẹ̀yà kùmọ́lá now question mi the last one Now, ni pé nípa àlùwàlá à ń kírun lọ́wọ́ a wà lórí last raka gẹ́gẹ́ bí jẹ́ ká mọ̀ ní pé last láta bí Now, she in general náà sún sọ rẹ̀ wá wà lórí àwọn tó máa sọ pé tí wọ́n bá ń kírun lọ́wọ́ tó bá jẹ́ pé bí a kátù làwọn kíra lè ń kí lọ́wọ́ tálọ̀ láti bàjẹ́ pé kí wọ́n máa sọ̀rọ̀ pé kí wọn kẹrin lọ ṣe àádọ́sí lòdò yìí kí wọn wá padà sórí yẹn kí wọn sára mọ ṣé. kò sí násù tó sọ pé rákàtú la àkìrà. àyàkùn. àkìrà tó fi kún yẹn. àlẹ́ ọ̀kọ̀rọ̀ àyàkùn. kò sí násù lórí èèyàn bó ti ẹni tí àlùwàrá rẹ̀ bàjẹ́ kò sọ̀rọ̀ ó wá lọ ṣàlùwàlá ó wá padà ó wá ṣe bì náà lórí tó ń tí ń bá bọ̀ násùwà lórí ẹ̀yìn bọ̀tẹ̀ tó fi kún wípé lákàtúntò àkírà yẹn kò sí násù. afuwẹ̀lì ẹ̀yẹ́kùn so tó wá ṣe bì náà yẹn lórí ẹ̀ náà ó kàn ṣe tẹ̀sílíìmù nígbà tó yẹ pé tàṣà. ó parí rẹ̀ ó dẹ̀ ṣe tẹ̀sílíìmù. ẹ̀rí méjì ló wá lórí àwọn instances yẹn instances méjì ṣẹlẹ̀ sójì ṣẹlẹ̀ sílá ara ọ̀sọ̀lẹ̀ àkọ́kọ́ wọ́n ti gbé ìrùn dúró wọn ò tí ì ṣe takbiratul ihram wọ́n wá sọ̀rọ̀ wọ́n sọ pé makanakum ẹdúró bẹ́ẹ̀ ṣe wáyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹ náà wà lọ ṣàlùwàlá wọ́n wá padà wá wọ́n ṣe wá ṣe takbiratul ihram násù míì tún wá wá báyìí náà pé wọ́n ti ń kírun lọ òjíṣẹ́ náà sàrà sínú àwọn arántí wípé àwọn ní junub wọn ò wá sọ̀rọ̀ torí pé wọ́n ti ń kírun lọ wọ́n ti ṣe tẹ́kítì lè rán wọ́n kàn ṣe ìṣàrà wọ́n wá lọ wẹ̀ wọ́n wá padà wọ́n wá kọ́ntínú níbẹ̀ ibi táwọn afáà ti fọ̀rọ̀ ju omi tó rọrọ̀ nù àwọn afáà kan sọ pé rárá a tún bẹ̀rẹ̀ ni àwọn afá kan sọ pé rárá ìgbà tó jẹ́ pójìṣẹ́ náà sàn sílám continue ni a continue instance méjì tún wá ṣẹlẹ̀ Sayyidina Umar radiyallahu anhu àtọmọ́rẹ̀ Abdullahi ibn Umar position tí wọ́n ní wípé àmúrun ṣé àmọ́ tí ń jẹ́ àmúrun kí ẹ̀jẹ̀ nose bleeding ó bàlùwà lájẹ́ but kì í ṣe position jùmọ̀hùr nìyẹn tí àmúrun bá gbé wọn lórí irun gẹ́gẹ́ bó ṣe wà nínú Muwatta Imam Malik rahimahullah mutawassa táàmúrun bá gbé wọn lórí irun wọn ó jáde lórí irun wọn ó fọ̀ wọn ó tún àlùwàlá ṣe wọn wá kọ́ńtínú níbi tí wọ́n dé tí wọ́n bá dé nususu wa báwọn. Naam. Ala ala. Salaamaleykum wa rahmatulah náà ìgbà tí lórí ọ̀rọ̀ à ń sin òkun sílẹ̀ bí àsìkò sílẹ̀ náà ni wọ́n ti sọ mo rí pé ní àwa mùsùlùmí a wà lẹ́yìn níbi kí a máa wá ẹ̀ fún àwọn ìtẹ́ táàmù. mùsùlùmí ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni nítorí pé a ti rí àpẹẹrẹ ní ìlú Èkó ń bí ní ìjọ a gbé àwọn òkú kan lọ sí sí Agége lọ́dọ̀ ah. àwọn ọ̀gbọ̀nsáńbẹ̀. wọ́n ti ń gbẹ́ ilẹ̀ lọ́wọ́ wọ́n fi wọ́n fi tọ́fi ń gbẹ́lẹ̀ yẹn máa gbé jáde wọ́n fi pẹ̀lú àràpàtì òkú ìkan náà àwọn ẹni tó wà ń jọba lẹ́kọ̀ọ́ ń bí àwọn náà wà ń bẹ ìjọna wọ́n á bèèrè lọ́wọ́ haúsá yìí pé kí ló dé òkú yìí kí ló dé orí ilẹ̀ ilẹ̀ wa fẹ́ gbẹ́ ìbínú ló fi dá lóòyè pé ilẹ̀ wo ni àwọn Yorùbá ilẹ̀ wo la provide fáwọn òkú ṣe bí ilẹ̀ tiwa náà ta provide síbi náà lẹ́gbẹ́ wọn òkú wa. ilẹ̀ yẹn dẹ̀ ti wà ń bẹ̀ before colonial. bẹ́ẹ̀ ni sà. láti colonial era nílẹ̀ Agége yẹn ti wà ń bẹ̀. so àwa la máa gbìyànjú sà nítorí pé àsòkòsí àsòkòsílé ohun tó fà náà nìyẹn ohun tó fà jù nìyẹn lẹ́nu yìí tàbí sùkùsílé ẹ̀ wọ́n ní onílẹ̀ àbọ̀kọ́lé ẹlẹ́ nítorí pé àwọn ìtàfẹ́ ìpè lọ. so ìgbìyànjú yẹn wà lọ́wọ́ wa àwọn agbóńlá máa ṣe ìgbìyànjú jù kọ́ ló ń gbà fún wa. kọlùkálùkù kó jáde owó tí wọ́n ti ń kọlùkù láti gbà yìí kíláàsì yanjú ọ̀rọ̀ tẹ̀ o. sáwọ́lẹ́kùn. náà èyí lè jẹ gbèsè owó rí tí ó fi díjọ́ gbèndé àlùkìyàmọ̀ gbèsè ní ọ̀jẹ̀ lé lórí tí ò bá ti san. نعم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا